Ìtàn ara nípa Ọlọ́run Stephen Flat Àwọn àròsọ nípa Ọlọ́run Báwo ni Ọlọ́run ṣe rí gan? Nígbà tí Jésù wá sí ayé yìí, ó dẹ̀bùnkẹ́ gbogbo irú àròsọ nípa ẹ̀sìn ní àpapọ̀. Nípa oríṣiríṣi ìgbà nínú àwọn ìrìn Jésù wí pé, Mo wí fún yín òtítọ́ àti ogún oríṣiríṣi ìgbà ó sì wí pé, ó ti gbọ́ ọ wí. Ṣùgbọ́n nísinsìnyí ni mo wí fún yín. Díẹ̀ lára àwọn ìtàn àròsọ tí Jésù sọ di àròsọ nípa Ọlọ́run títí di ìgbà tí Jésù fi dé. Ọlọ́run ni a ti wò bí alágbára, ṣùgbọ́n ohun kan tí ó jìnnà púpọ̀ àti tí ó wà ní ìta, ó sì wà tí Jésù fi dé. Alágbára Jésù kò wá lọ́nà lọ́nà tó dára jùlọ láti máa ronú nípa Ọlọ́run gẹ́gẹ́ bí baba wa ní títòótọ́, ìyẹn fẹ́rẹ̀ jẹ́ àkàwé tí a kò mọ rí títí Jésù wa fi dé, ó sì lọ ju àádọ́jọ ìgbà lọ. Òun wí pé, Baba wa ti ń bẹ ní ọ̀run, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló lónìí tí wọ́n lè má lè darapọ̀ mọ́ Baba ọ̀run nífẹ̀ẹ́, nítorí pé baba wọn mú onírúurú ìrántí òdìrò. Nọ́núgbó tán, ẹ̀sọ̀gàn náà dọ̀fìn méhe tí ń tọ́ labo, máa ná dọ̀ àlọ́tẹ́nà mi, kàvi méhe máa ná dùn mẹ́nà kàvi, máa ná dùn mẹ́nà de, fúláfọ̀ mẹ́nà de, fúláfọ̀ méhe gbẹ̀kọ̀ yìí, fúláfọ̀ méhe gbẹ̀kọ̀ yìí gò, kàvi ìzọ́ni. Torí náà, bó tilẹ̀ jẹ́ pé pé Jésù sí Ọlọ́run payà lọ́nà tí kò sẹ́ni tó lè ṣe tàbí bí kò ṣe sẹ́ni mí. Ọ̀pọ̀ èèyàn sì ní àwọn ìtàn àròsọ àti èrò òdì nípa irú ẹni tí Ọlọ́run jẹ́. Báwo ni Ọlọ́run ṣe rí? Ìyẹn jẹ́ irú ìbéèrè pàtàkì nítorí pé bí ó ṣe rí ara rẹ̀, bí ó ṣe rí pé Ọlọ́run yóò ṣe àpẹẹrẹ ọ̀nà ìgbésí ayé rẹ̀. Mo fẹ́ ṣàjọpín àwọn ìtàn àròsọ mẹ́ta tó wọ́pọ̀ nípa Ọlọ́run pẹ̀lú yín. Lẹ́yìn náà bí a ṣe ń sọ kọ̀ọ̀kan àwọn èrò òdì wọ̀nyẹn nu, a ó sọ òtítọ́ nípa rẹ̀ fún ọ láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Àdàparọ̀ Ọlọ́run kò gbọ́n mú tí ó àdàparọ̀ èrò wọ̀nyẹn. A ó kàn mú Ọlọ́run kan ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èbè lórí ìgbésí ayé mi, èmi kò lè pàdé gbogbo wọn rárá. Ó jẹ́ aláìgbọràn, àìṣedéédé àti pípẹ́. Ó fẹ́ mi láti wà ní pípẹ́. Ó fẹ́ mi láti wà ní kí ó dára àti kí ó aláìdùn. Kò fẹ́ mi ní ìgbádùn kankan. Ó jẹ́ apànìyàn. Ọ̀pọ̀ èèyàn ló ní àwòrán pẹ̀lú ẹ̀gàn yìí tó ń dúró de ẹnìkan tó ń gbádùn ara rẹ̀. Dúró pé ìyẹn kì í ṣe àròsọ tuntun. Ní òtítọ́, gbogbo àwọn àpẹẹrẹ inú ẹ̀kọ́ yìí ti bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀. Ìtàn àròsọ yìí wá látinú àwọn ọ̀rọ̀ àkókò tí a kọ sílẹ̀ látọ̀dọ̀ Sátánì. Ojú ìṣẹ̀lẹ̀ náà ní ọgbà Édẹ́nì, paradíṣẹ́ òtọ́pẹ́ tí Ọlọ́run dá fún Ádámù àti Éfà. Àwọn ènìyàn méjì àkọ́kọ́, nígbà tí Ọlọ́run fi wọ́n síbẹ̀, tí wọ́n sì ní gbogbo oúnjẹ tí wọ́n fẹ́, gbogbo orísun ìgbádùn, kò sí làálàá tàbí ìrora. Ọlọ́run sọ pé, paradíṣẹ́ ni, ó ní kí wọ́n máa tọ́jú ọgbà Edeni, ó tún sọ fún wọn pé, wọn kò gbọdọ̀ ṣe ohun kan ṣoṣo, ìlànà kan ṣoṣo. Igi kan wà ní àárín tí à ń pè ní igi ìmọ̀ ìdára àti ìbéèrè kan fún ọ, ṣe kò bọ́gbọ́n mú bí? Ọlọ́run sọ pé, ṣe ohunkóhun tí ó fẹ́, ohun kan wà tí o kò lè ṣe. Ẹnìkan sọ pé, kí ló dé tí Ọlọ́run fi ní àmọ́ kan náà? Ọlọ́run fẹ́ láti pèsè ènìyàn pẹ̀lú yíyan. Ó fẹ́ kí èmi àti Ádámù àti ẹ̀yin nífẹ̀ẹ́ òun torí pé a láti nífẹ̀ẹ́ òun kì í ṣe torí pé a ó lè ṣe bẹ́ẹ̀. Ọlọ́run mú kí ó rọrùn bí ó ti ṣe. Ó sọ pé, “Èmi yóò kàn fún ọ ní ìṣesí àṣìṣe kan, ó lè ṣe ohunkóhun mìíràn, má ṣe ṣe ohun kan yẹn.” Ọmọ kí ni ẹ̀dá ènìyàn jẹ́? Àbí ìwọ? Ó sọ fún wa pé, “Ohun kan wà tí a kò lè ṣe, àti kí ni a yóò ṣe?” Ó fi àmì kan tí ó sọ pé, “Àwo ti lọ.” Ó fi ọmọ kan sínú yàrá kan pẹ̀lú ọgọ́rùn-ún àwọn nǹkan ìṣeré àti sọ pé, “Ó lè ṣeré pẹ̀lú gbogbo àwọn nǹkan ìṣeré wọ̀nyí, ṣùgbọ́n má ṣe pẹ̀lú fìtílà tí ó wà níbẹ̀ lórí aṣọ ọ̀ṣọ́.” Pàápàá tí ó bá jẹ́ ọmọdékùnrin kékeré, kí yóò ṣe? Òun yóò lọ gbà nípa fìtílà yẹn. Ọlọ́run sọ pé ohun kan ni èmi kò fẹ́ kí o ṣe, ṣùgbọ́n Sátánì wá pé, nísinsìnyí, ẹjọ́ ṣe àrékérekè ju èyíkéyìí nínú àwọn ẹranko tí Olúwa Ọlọ́run dá lọ. Obìnrin náà sọ fún ẹjọ́ náà pé, àwa lè jẹ èso igi inú ọgbà, ṣùgbọ́n Ọlọ́run sọ pé, ẹ kò gbọdọ̀ jẹ nínú èso igi tí ó wà ní àárín ọgbà náà, ẹ kò sì gbọdọ̀ fọwọ́ kan, bí bẹ́ẹ̀ kọ́, ẹ ó kú. Jẹ́nẹ́sísì, mo fẹ́ kí o mú àwọn náfìkọ́là níbí. Sátánì ti yí òtítọ́ padà fún irọ́, ó ti yí padà. Ó ń gbìyànjú láti mú kí Ọlọ́run dá, bí ẹni tí kò bùgbọ́n mú, ó ní, ìwọ mọ̀ pé Ọlọ́run fi ó sínú paradíṣẹ́, ó sì ti sì fún ọ ní àgbáyé, àti pé síbẹ̀síbẹ̀, ó tún ṣiṣẹ́ nípasẹ̀ àwọn mílíọ̀nù ní gbogbo ọ̀sẹ̀. Ẹ̀yin òbí, ṣe ti sọ fún ọmọ kan rí pé, bẹ́ẹ̀ ni ilé jáde lọ gun kẹ̀kẹ́ yín, ṣùgbọ́n dúró sí ibi ìdènà yìí, ẹ má lọ sí òpópónà ọ̀pọ̀lọpọ̀ báyìí, tàbí ǹjẹ́ ó ti sọ fún ọ̀dọ̀ rẹ̀ tẹ́lẹ̀? Wọ́n ní ìgbádùn dáradára, ṣùgbọ́n padà wá ní, nígbà mìíràn wọ́n dáhùn, ṣáṣá, ó kò jẹ́ kí n ní ìgbádùn èyíkéyìí, ìwọ kì yóò jẹ́ kí n ṣe ohunkóhun ní ọ̀nà èyíkéyìí. Dúró fún ìṣẹ́jú kan, ǹjẹ́ ó ti sọ pé wọn kò lè ní ìgbádùn èyíkéyìí? Ǹjẹ́ ó ti sọ pé ohun gbogbo kò ní òpin rárá? Ó kàn fi ohun kan sí òpin, ṣùgbọ́n wọ́n sọ pé wọn kò lè ní ìgbádùn gbádùn èyíkéyìí. Ǹjẹ́ ó ti sọ pé ohun búburú kò ní òpin rárá? Ó kàn fi ń kó gbọ̀ngbọ̀n mú fún ẹ láti fi àlá sí ìgbésí ayé mi. Apànìyàn ni ọ́, ìwọ kò ṣe déédéé. Ohun kan náà ni a ṣe sí Ọlọ́run. Àdàparò ni pé Ọlọ́run kò ní ìrònú. Òótọ́ ibẹ̀ ni pé kì í ṣe pé Ọlọ́run jẹ́ àfọ̀yébánilò. Ó jẹ́ aláàánú àti onígbàtẹniró. Ohun gbogbo tí ó ṣe fún wa, èyíkéyìí ìhámọ́ tí ó fi sí wa wà níbẹ̀ nítorí ìfẹ́ rẹ̀. Bíbélì sọ pé gbogbo ẹ̀bùn rere àti pípé ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìwọ àti èmi gbádùn ẹgbẹẹgbẹ̀rún àwọn ẹgbẹ́ nítorí ìfẹ́ rẹ̀. Bíbélì sọ pé gbogbo ẹ̀bùn rere àti pípé ti ọ̀dọ̀ Ọlọ́run wà, ìwọ àti Ọlọ́run, ṣùgbọ́n nígbà tí Ọlọ́run, ṣùgbọ́n nígbà Ọlọ́run, jẹ́ kí n béèrè ìbéèrè kan fún ọ. Ǹjẹ́ omi jẹ́ ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run? Bí ó dájú pé bẹ́ẹ̀ ni, àbí bẹ́ẹ̀ kọ́, o kò lè gbé láìsí rẹ̀. Ara rẹ̀ dàbí omi. Ǹjẹ́ omi lè ṣe lọ láti ṣe ìpalára fún ọ? Dájú pé o lè rí nínú rẹ̀. Báwo ni nípa iná? Ṣé iná jẹ́ ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run? Ó dára. Dájúdájú iná jẹ́ ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run. A kò lè gbé láìsí rẹ̀. Ó gbóná wa, ó mú èrò. Ǹjẹ́ iná lè ṣe lọ? Nítòótọ́. Ǹjẹ́ oúnjẹ jẹ́ ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run? Nítòótọ́. Ǹjẹ́ omi òpó lè ṣe lọ? Nítòótọ́. Àwọn ènìyàn bí ó tilẹ̀ jẹ́ pé nínú ìran wa kérora àti sọ pé, Ọlọ́run jẹ́ aláìgbọràn nìkan, ó fún wa ní àwọn ìwakọ̀ ìbálòpọ̀ àti àwọn ìfẹ́kúfẹ̀ẹ́ ìbálòpọ̀ àti lẹ́yìn náà, ó fi àwọn ìdíwọ̀n sí i, kò yẹ kí ó jẹ́ èyíkéyìí nínú àwọn. Mo yẹ kí o ní òmìnira láti ṣe èyí. Ṣé o kò rò pé Ọlọ́run mọ díẹ̀ sí ju tí ó mọ lọ? Ǹjẹ́ o ti dúró láti ronú? Kí ni tí gbogbo ènìyàn bá lọ ìbálòpọ̀ ní ọ̀nà tí Ọlọ́run fẹ́? Ǹjẹ́ o ti dúró láti ronú nípa ìyẹn? Ǹjẹ́ o ti dúró láti dúró láti ronú nípa bí àgbáyé yóò ṣe jẹ́? Kò ní sí sífilis, kò ní sí gonosi, kò ní sí gonan, kò ní sí ìlòkulò ìbálòpọ̀ tí ẹnikẹ́ni, pàápàá àwọn ọmọdé kékeré, kò sí ìfipábánilòpọ̀, kò sí ìfipábánilòpọ̀, kò sí àwọn ilé tí ó fọ́ kúrò láti inú ìgbàgbọ́, kò sí àwọn ọmọ tí a bí láìsí ìgbéyàwó, àti kò sí àwọn ìgbéyàwó tí a fipá mú. Ìpànìyàn yóò dínkù gidigidi, kò ní sí ebi àti ìtìjú láti ọ̀dọ̀ àgbèrè. Ǹjẹ́ o ti ronú nípa ìyẹn rí? Báyìí, ó sọ fún mi, èrò tani jẹ́ òye, ta ni ètò ṣe díẹ̀ orí? Nítorí ìfẹ́ ńlá Olúwa kò parun, nítorí àánú rẹ̀ kò yẹ. Ṣùgbọ́n ó tẹnumọ́ pé ó fi sílẹ̀ fún ẹni tí ó fẹ́ nìkan fún ààbò ti ara, ti ẹ̀dùn, àti ti ẹ̀mí. Báyìí ẹnìkan ti sọ, ṣùgbọ́n Ọlọ́run jẹ́ aláìgbọràn wọn, gbọ́ mi kò sílẹ̀, nígbàkúgbà tí Ọlọ́run bá sọ pé, rárá nítorí pé ó fẹ́ràn mi ni, nígbà tí Sátánì ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ní etí wa, ó ń sọ pé, bẹ́ẹ̀ kọ́, nítorí pé kò fẹ́ kó gbádùn ìgbésí ayé rẹ̀. Ìyẹn jẹ́ ọ̀kan lára àwọn ìrú tó tóbi jùlọ tí a lè sọ rí, ṣe inú dídùn nínú Olúwa, yóò sì fún ọ ní ìfẹ́ ọkàn rẹ̀, tàbí ìkàdẹ̀dẹ̀ fi ètò àtẹ̀hún, ẹni tí ó pèsè pẹ̀tù padà, pẹ̀tù pé, “Ẹ kò gbọdọ̀ jẹ èso igi tí ó wà ní àárín ọgbà náà, ẹ kò sì gbọdọ̀ fọwọ́ kàn án, bí bẹ́ẹ̀ kọ́, dájúdájú, ìwọ kì yóò kú.” Ní ẹjọ́ náà sọ fún obìnrin náà pé, “Nítorí Ọlọ́run mọ̀ pé, níbẹ̀níbẹ̀ nípasẹ̀ ọ̀nà ní àwọn ìpele méjì ti ìdánwò. Èmi kò bìkítà irú ìdánwò tí ó kojú láéláé, wọ́n jẹ́ iyèméjì àti ẹ̀tàn. Ní èyíkéyìí agbègbè ti ìgbésí ayé, èṣù gbìyànjú láti jẹ́ kí ó sí iyèméjì ohun tí Ọlọ́run sọ. Ǹjẹ́ Ọlọ́run sọ pé, ‘O kò lè jẹ nínú èyíkéyìí igi,’ àti pé Satani yóò lọ ara rẹ̀, àti pé ó jẹ́ ìgbà gbogbo kan náà, ó kì yóò ṣe ìpalára ohunkóhun. Gbogbo ènìyàn ń ṣe ṣe. Ó dára láti ṣe ní ẹ̀ẹ̀kan, èyí ni òtítọ́. Gbogbo ẹ̀bùn rere àti pípé ti òkè wá, ó ń sọ̀kalẹ̀ wá láti ọ̀dọ̀ Baba àwọn ìmọ́lẹ̀ ọ̀run, ẹni tí kì í yípadà, bí títítọ́, ó dúró déédé, òun nìkan ni ìgbẹ̀yìn, òun déédé ní àgbáyé. Báyìí ó lè ní díẹ̀ nínú àwọn kan, tàbí pàápàá àwọn ènìyàn kan tí ó mọ̀ pé ó lè gbáralé, ṣùgbọ́n pàápàá èyí tí ó dára jùlọ tí ìyẹn yóò kùnà níkẹyìn. Òun kan ṣoṣo tí ó jẹ́ déédé ní àgbáyé ni Jehova Ọlọ́run, Baba rẹ̀. Ọ̀run ní òun kan tí ó lè gbẹ́kẹ̀lé. Tó bá jẹ́ pé inú ilé kan ni wọ́n ti tọ́ ọ dàgbà tó ti ní baba kan tí kò lè sọtẹ́lẹ̀ pé nígbà tó délé, ó mọ̀ bóyá yóò gbà ọ́ mọ́ra tàbí yóò fà ọ́ mọ́ra, tó bá ti tó ìbànújẹ́ jẹ́ àwọn ọba tí kò lè sọtẹ́lẹ̀, pé nígbà tó dé tí kò ní ààbò, díẹ̀ nínú yín jà, èyí fún àwọn ọdún sẹ́yìn, àti pé mo lérò fún ọ, èmi kò lè padà, kí ó sì yí baba rẹ, èmi kò lè gbà ọ́ lórí àìléwuyan pẹ̀lú ìfọwọ́kan ìkà mi kan, ṣùgbọ́n kankan wá ti yọ, ó ní láti fi sí ni, mójútó ọkàn rẹ, àti ní àárín ìgbàgbọ́ rẹ, ìwọ ń sin baba ọ̀run tí ó wà déédé, òun kì yóò fẹ́ràn rẹ ní ọjọ́ kan, àti pé kò fẹ́ràn rẹ ní ọjọ́ kejì, òun kì yóò ta ọ ní àhín ìṣẹ́jú kan, kí ó sì ta ọ ní àtijọ́ rẹ. Ìsọ̀rọ̀ náà ni, a A kò nífẹ̀ẹ́ láti lo àkókò pẹ̀lú àwọn ènìyàn tí kò ní ọ̀nà yẹn, nítorí àwọn àsọtẹ́lẹ̀ tí ó ní láti ìgbà àtijọ́ rẹ̀. Tí ó bá ní ẹnìkan nínú ìgbésí ayé rẹ̀ tí kò ní ìbámu, ó kàn fẹ́ láti lọ kúrò lọ́dọ̀ wọn, ó kò fẹ́ láti wà ní àyíká wọn. Tí ó bá rò pé Ọlọ́run jẹ́ bẹ́ẹ̀, ìwọ kì yóò gbàdúrà. Tí ó bá rò pé Ọlọ́run ní ọ̀nà yẹn, ìwọ kò fẹ́ láti sìn rẹ̀, ó lè lọ sí ilé ìjọsìn, ṣùgbọ́n ìwọ yóò wà níbẹ̀ ní fífà àti ìtàpá. Ìwọ kò fẹ́ láti lọ. Tí ó bá rò pé Ọlọ́run kò lè gbẹ́kẹ̀lé, ó kàn kò fẹ́ láti ní nǹkan láti ṣe pẹ̀lú rẹ̀. Ọlọ́run wa kò ní ìrẹ̀wẹ̀sì tàbí ìbínú, ó wà nígbà gbogbo gbogbo. Mo ṣe ìkẹ́kọ̀ọ́ tí ó dára púpọ̀ láìpẹ́ tí ó rí ìdí àkókò tí àwọn ọmọdé ti rí bínú. Bàbá, ó ṣe ìlérí pé ìwọ yóò ṣe yẹn. Màmá, ó ṣe ìlérí pé ìwọ yóò ṣe èyí. Àwọn ìlérí tí ó bàjẹ́ yóò rí sí ìbínú àti ìbínú sí ìṣọ̀tẹ̀. Ìran ńlá ni Ọlọ́run wa, kì í ṣe irú bàbá bẹ́ẹ̀. Mo lè fún ọ ní àwọn ẹ̀ṣẹ̀ tí ó jẹ́rìísí ìgbẹ́kẹ̀lé àti àìtàséra Ọlọ́run. Ṣùgbọ́n àyànfẹ́ mi kan ni a wẹ́ sínú ọ̀rọ̀ tí kò ní ìrẹ̀wẹ̀sì kò ṣeé ṣe fún Ọlọ́run láti kúrò. Heberu, Sámísì tí Ọlọ́run bá sọ òtítọ́ ní, ohun kan tí mo fẹ́ kí o mọ̀ ní ìdìrẹ̀ sọ́lẹ̀, mọ̀ ní ìdìrẹ̀ sọ́lẹ̀, mọ̀ ní Ìfẹ́ ti Ọlọ́run Olódùmarè rẹ̀ ní sí oko jáwó. Kìíní yóò yà wá kúrò nínú ìfẹ́ Kristi, ìyàn, ewu, ìhòhò, idà, inúnibíni, ikú. Rárá nínú gbogbo nǹkan wọ̀nyí, àwa ju àwọn aṣẹ́gun lọ nípasẹ̀ ẹni tí ó nífẹ̀ẹ́ wa. Ẹ̀rọ náà ni pé Ọlọ́run kò bìkítà fún mi, nítorí pé èmi kò ṣe pàtàkì. Èèyàn bílíọ̀nù mẹ́fà ló wà lórí ilẹ̀ ayé. Ọlọ́run sì ti ní ohun púpọ̀ láti ṣàníyàn nípa rẹ̀. Ó ní láti ṣàníyàn nípa ogun àti ìyàn àti àwọn ọmọdé tí ebi ń pa. Kò ní fẹ́ nínú mi. Sátánì wọ inú èròǹgbà yẹn, ó sì wí fún un pé, ta ni ìwọ ìṣẹ́? Kìíní ìwọ rò pé ìwọ ń ṣe àdúrà sí Ọlọ́run pẹ̀lú ìbéèrè kékeré rẹ̀, ẹ̀yin ènìyàn. Èyí jẹ́ ọ̀kan nínú àwọn àròsọ ìparun jùlọ tí ó wà níbẹ̀, tí ó bá níbẹ̀, tí ó bá rá sínú rẹ̀. Èyí, ọkàn mú lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run pátápátá. Àdàparò nìyẹn. Wó padà sí Jenesisi. Rántí Adam àti Ẹfa ṣe. Ẹfa kọ́kọ́ jẹun. Ádámù sì jẹ lẹ́yìn yẹn, wọ́n sì dẹ́ṣẹ̀. Jẹ́ kí n béèrè ìbéèrè kan. Nígbà wo ni Ọlọ́run mọ̀ nípa ẹ̀ṣẹ̀ náà? Rántí pé òun ni Ọlọ́run gbogbo. Ọlọ́run mọ̀ nípa ẹ̀ṣẹ̀ ní kejì tí ó ṣẹlẹ̀. Ó ṣe ṣe kò ti wá lọ́run, àmọ́ ó mọ̀ pé ó ṣẹlẹ̀. Nígbà náà ni ọkùnrin náà àti aya rẹ̀ gbọ́ ìró Olúwa Ọlọ́run bí ó ti ń rìn nínú ọgbà ní òtútù ọjọ́. Wọ́n sì fi ara pamọ́ fún Olúwa Ọlọ́run nínú àwọn igi ọgbà. Ṣùgbọ́n Olúwa Ọlọ́run pé ó ti Olúwa náà pé, Níbo ni ìwọ wà? Nísinsìnyí láti dáhùn, wọ́n jáde wá, wọ́n sì wí pé, Àwa wá ní ìhòhò, àwa sì fi ara wa pamọ́. Ọlọ́run wí pé, Báwo ni ó ṣe mọ̀ pé ó ní ìhòhò? Ṣé ó jẹ́ nínú igi? Rántí àwọn ènìyàn wọ̀nyí. Nígbàkúùgbà tí Ọlọ́run bá béèrè ìbéèrè kan nínú ìwé mímọ́, kì í ṣe fún ìdí aláyé, ó ti mọ̀ tẹ́lẹ̀. Wéde pọpẹnu he jiwe yewe kankan bí ọ̀, de ṣe tọ̀ wéwé me, ẹ̀nà tẹ̀pọ̀n náà dòdò nù he, nugbọ́lọ̀ yín ìhìn àmì he, ètò kìkanṣẹ́ lọ náà, èdò inú wa dòye jí. Ọlọ́run ti mọ̀ pé wọ́n ti dẹ́ṣẹ̀, a wá sínú ọgbà náà gẹ́gẹ́ bí ó ti máa ń ṣe, ó sì ń rárí níbo ni ó, níbo ni ó ń wá, mo fẹ́ kí ẹ mọ̀ nǹkan kan ènìyàn, Ọlọ́run wa kò dáwọ́ ṣiṣẹ́ ìyẹn rárá, ó sì ń bọ̀ wá rín láàrín wa, ó sì ń pè wá láì dáwọ́ dúró, láti ọjọ́ kìíní, Ọlọ́run wá láti ran ènìyàn lọ́wọ́, pàápàá nígbà tí ènìyàn ń gbìyànjú láti farapamọ́ fún un. Bó bá rò pé Ọlọ́run kò bìkítà nípa rẹ, ka Matthew, ó sọ pé, bí ó bá mọ ìgbà tí ọ̀kan nínú àwọn ológoṣe wọ̀nyẹn bá ṣubú, mélòó ni tí mo sì ti sá mí Ohun àròsọ tí ó wà níbẹ̀ ni pé Ọlọ́run jìnnà, ó jẹ́ alákòóso àgbáyé, àti pé kò bìkítà púpọ̀ nípa àwọn àìní ojoojúmọ́ rẹ̀. Ó lè máa mọ orúkọ rẹ̀ pàápàá. Òun yóò kàn wò ó ní ọjọ́ kan ní ìdájọ́, ọ́dífáìlì ńlá kan, àti ṣe àpẹẹrẹ irú ọ̀rọ̀ yẹn. Rántí jìnnà, orin tó dára ni, ṣùgbọ́n irọ́ ní, àròsọ ni. Ọlọ́run kò wò ó láti òkèèrè. Ọlọ́run wò ó ní ìsúnmọ́ àti ti ara ẹni. Ó mọ ohun gbogbo nípa rẹ̀, ó sì bìkítà fún ẹ ju ẹnikẹ́ni mìíràn lọ. Bí ẹnikẹ́ni bá nífẹ̀ẹ́ mi, yóò ṣègbọràn sí ẹ̀kọ́ mi. Baba mi yóò nífẹ̀ẹ́ rẹ̀, àwa yóò sì wá sọ́dọ̀ rẹ̀, a ó sì ṣe ilé wa pẹ̀lú rẹ̀. Ṣé ìjókòó ńlá sọ pé, kò ní láti ṣe àníyàn pé, èmi wà nítòsí rẹ̀, èmi yóò wà nínú rẹ̀, ìyẹn súnmọ́, bí ó ṣe lè gbà, n ó wà nínú rẹ̀. Jesu gbọ́ ohun ìkẹyìn kan nígbà tí Ọlọ́run wo ẹjọ́ náà tí ó jẹ́ Sátánì òbínú. Ó sọ fún ẹjọ́ náà pé, láti inú ìrù ọmọ rẹ ní ọkàn bọ̀ wá, ìwọ yóò sì pa ní gìgísẹ̀, ṣùgbọ́n yóò fọ́ orí rẹ̀. Jẹ́nẹ́sísì, ẹ̀yin tó mọ Bíbélì, mọ̀ pé ìgbà àkọ́kọ́ nìyí tí wọ́n sọ tẹ́lẹ̀ nípa wíwá nìyí, ní Jésù Kristi. Olúwa wa yóò jẹ́ kí a pa ní gìgísẹ̀, ṣùgbọ́n yóò fọ́ orí Sátánì. Ǹjẹ́ ó rò pé Ọlọ́run wa kì í ṣe oníyọ́nú, kò dúró ṣinṣin, kò sì bìkítà, ó ń ọgbà, ó ọ̀ràn yóò jẹ́ kí àpò Ọlọ́run ti di asán fún ọ. Bóyá ó rí bàbá náà nà tí ó jẹ́ gan, òbíkítà, onígbàtẹniró, oníyọ̀nù àti ẹ̀yẹsẹ̀. Bóyá ó ti rà sínú ìró díẹ̀ tí ó jẹ́ kí ó lọ kúrò lọ́dọ̀ rẹ̀ títí di ayé yìí. Bóyá ó kò ní àwọ̀sẹ̀ ní ilẹ̀ tí ohun tí bàbá yẹ kí ó jẹ́, gbogbo nǹkan tí ó ti kọjá, ohun tí ó ṣe pàtàkì ni ohun tí ìwọ yóò ṣe pẹ̀lú Olúwa àti Olùgbàlà láti àkókò yìí síwájú. Mo nírètí pé bí ìwọ kò bá jẹ́ onígbàgbọ́, lónìí yóò jẹ́ ọjọ́ tí ìwọ jẹ́wọ́ Jésù àti fún ìdáríjì ẹ̀ṣẹ̀ rẹ, ni a ó sìn pẹ̀lú rẹ̀ ní báptísì sínú ikú tirẹ̀ ìsìnkú àti àjíǹde rẹ̀ kí a lè jí ó dìde ní ẹ̀dá titun láti rin inú titun ìgbésí ayé tí ó bá nílò láyànú yìí. CV Flat Kàyéfì Gírásì Ẹ̀kọ́